Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Àfẹ́pẹ́ fún Ọlọ́run ọba tó pọ̀ ní ipá àti agbára ọba tí a kò rí tó ń ṣe iṣẹ́ rírí. Ẹni tó fún ìwà àti èmi ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà. Jésù ẹ òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2021 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni agbára dojúkọ okùnfà òṣì apá kẹfà agbára dojúkọ okùnfà òṣì apá kẹfà àmú ẹ̀kọ́ kíkà wá láti inú ìwé àwọn ọba kejì orí kẹfà láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkeje àwọn ọba kejì orí kẹfà láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkeje àwọn ọmọ àwọn wòlíì wí fún Èlíṣà pé ṣáàwó náà ibi tí àwa gbé ń jókòó níwájú rẹ̀ ó hájù fún wa jẹ́ kí àwa kí ó lọ àwa bẹ̀ ọ́ sí Jọ́dánì kí olúkúlùkù wa kí ó mú ìtì igi kọ̀ọ̀kan wá sì jẹ́ kí àwa kí ó ṣe ibì tí àwa ó máa gbé òun sì wí pé ẹ máa lọ ẹnìkan sì wí pé kí ó wù ọ́ èmi bẹ̀ ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ òun sì dáhùn pé èmi ò lọ bẹ́ẹ̀ ni ó bá wọn lọ nígbà tí wọ́n sì dé jọ́dánì wọ́n ń gé igi ó sì ṣe bí ẹnìkan ti ń ké ìtì igi àáké yọ sínú omi ó sì kígbe ó sì wí yéè olúwa mi àtọrọ rẹ̀ ni ènìyàn ọlọ́run sì wí níbo ni ó bọ́ sí òun sì fi ibẹ̀ hàn ó sì ké igi kan ó sì sọ ọ́ sínú rẹ̀ irin náà sì fò sókè nítorí náà wípé mú un òun sì na ọwọ́ rẹ̀ ó sì mú un kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa olùfẹ́ ǹjẹ́ ká sọ wípé arákùnrin rẹ̀ kan ó ní ilé iṣẹ́ ìfowópamọ́sí èyí tí arákùnrin rẹ̀ náà sì wá ṣe àṣemáṣe tí ó ṣe àkóbá fún ilé iṣẹ́ náà tí kò sì wá lè san àwọn èrè orí ìdókòwò rẹ èyí tí o jẹ sí inú ilé iṣẹ́ náà fún ọ eléyìí sì wá mú kí àwọn aláṣẹ ìjọba kí wọ́n máa ṣe àyẹ̀wò lórí arákùnrin rẹ náà àti ilé iṣẹ́ rẹ̀ yìí èyí bákan náà sì wá mú kí àwọn tí wọ́n ní ìpín ìdókòwò nínú ilé iṣẹ́ náà kí wọ́n bẹ̀rẹ̀ sí pe ara wọn jọ kí wọ́n sì máa sọ fún ara wọn nípa ìṣòro tí ó dé bá ilé-iṣẹ́ náà àti ìdojúkọ wọn nípa ìpín ìdókòwò wọn. Ǹjẹ́ mélòó nínú yín tí ẹ bá gbọ́ wọ̀nyí ni yóò lọ láti fi lọ gba owó ìdókòwò rẹ̀ sí ilé-iṣẹ́ ìpadà? Olùfẹ́ àwọn tí yóò bá gba owó tí wọ́n fi dókòwò padà irú wọn dúró fún àwọn tí yóò padà lẹ́yìn àwọn ìránṣẹ́ ọlọ́run wọn nígbà tí nǹkan kò bá lọ déédéé fún wọn. ǹjẹ́ o mọ̀ pé nípa gbígba owó rẹ padà níṣe ni ò ń mú ìparun bá arákùnrin rẹ nì. èsì tó fi jẹ́ wípé ti ara rẹ nìkan òun náà ni òun rò. mo ń bi ọ́ pé ǹjẹ́ arákùnrin rẹ nì ṣé kò tíì fi ìgbà kan jẹ́ alábùkún fún sí ọ rí bí ṣùgbọ́n nígbà tí ìṣòro dé bá a ìwọ yára láti yí ara rẹ sọ́tọ̀ kúrò ní ọ̀dọ̀ rẹ̀ èyí sì ń túmọ̀ sí wípé nígbà tí ìránṣẹ́ ọlọ́run bá ń ṣe iṣẹ́ akin tí ó sì ń ṣe ohun tí ó jẹ́ àǹfààní fún ọ yóò máa jẹ́ èèyàn rere lójú rẹ ṣùgbọ́n ǹjẹ́ o wá lè gba rere lọ́wọ́ rẹ̀ kí o sì kọ̀ láti gba búburú bí ẹ jẹ́ kí a wo Jóòbù Jóòbù pàápàá sọ fún wa wípé a dá gbogbo ohun tí ó pàdánù padà fún un nígbà tí ó kọ̀ láti bú ọlọ́run bí aya rẹ̀ ṣe gbà á ní ìmọ̀ràn pé kí ó ṣe. bí o kò bá fi ilé ìfowópamọ́sí nì sílẹ̀ olùfẹ́ ohun tí o bá pàdánù lónìí o lè rí jẹ lérè padà lọ́la ó sì ṣeé ṣe kí ìwọ má rí ọ̀rọ̀ náà báyìí ṣùgbọ́n nígbà tí o ti wo àlàyé tí a ṣe ó yẹ kí o ti wá mọ ohun tí ó túmọ̀ sí nísinsìnyí mo sì fẹ́ kí o mọ̀ pé ìgbé ayé kò dá lórí ìwọ nìkan àbí lórí ohun tí ò ń fẹ́ nìkan nítorí náà máa gbìyànjú kí o máa gba ti ẹlòmíràn rò mo fẹ́ kí ẹ mọ̀ wípé kò í ṣe ohun tí ó dára wípé kí ẹ máa kọ ọ̀gágun yín sílẹ̀ nígbà tí ó bá ṣubú ẹ má ṣe kọ ọ̀gágun yín sílẹ̀ nígbà tí wọ́n bá ṣubú. ṣùgbọ́n lónìí a ní ọ̀pọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ètò jẹ́ pé wọ́n jẹ́ onímọ̀ nípa bíbélì ṣùgbọ́n wọ́n ṣe aláìní ọgbọ́n. ìdí eléyìí sì ni wípé èṣù ti jí ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn lọ nítorí àìmọ̀kan wọn nínú àkàwé tí a ṣe fún wa nípa arákùnrin tí ó ní ilé iṣẹ́ ìfowópamọ́sí nì olùfẹ́ kì í ṣe pé kí o kọ̀ láti gba owó rẹ padà nìkan ṣùgbọ́n síwájú sí i ó túnbọ̀ máa fún ọ ní owó sí i ni owó tí o bá sì ń fi fún ọ nì yóò dàbí ìgbà tí o bá ń gba àdúrà fún un láti lè yí ìṣòro náà dá o nílò owó rẹ nì láti lè dìde padà dúró lórí ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ó nílò àtìlẹ́yìn rẹ nípa ti ara àti nípa ti ẹ̀mí bákan náà nípa ti Èlíṣà a rí wípé Èlíṣà kò kàn dúró ti Èlíjà nìkan ṣùgbọ́n ó ṣiṣẹ́ sìn títí dé òpin nígbà tí àwọn yòókù tilẹ̀ padà lẹ́yìn rẹ̀ ó sì bu ọlá fún un títí dé òpin olùfẹ́ kò yẹ kí a máa pe Ọlọ́run níjà nípa ìṣe wa gbogbo fún àpẹẹrẹ nínú ìwé númérì orí kejìlá ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkẹẹ̀dógún bíbélì sọ fún wọn nípa bí míríámù àti aaroni ṣe tako mósè tí ọlọ́run sì fi ẹ̀tẹ̀ kọlù míríámù àti aaroni àwọn wọ̀nyí lérò wípé mósè ni àwọn ń pè níjà láì mọ̀ wípé ọlọ́run tí ó rán níṣẹ́ òun ni wọ́n ń pè níjà torí náà mo gba gbogbo ènìyàn ní ìmọ̀ràn láti lọ mójútó ara wọn ní ọ̀nà tí ó tọ́ àti tí ó sì yẹ. ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ kí a mọ̀ pé àwa ni a máa ń fi ọwọ́ ara wa fa ìṣòro sínú ayé wa nípa ìwà àìmọ̀kan wa nípa ìgbéraga àti ìwà mo tó báyìí mo dà báyìí tí a máa ń hù torí náà bí ẹnikẹ́ni nínú yín bá ti hùwà àrífín sí àwọn òbí yín ní ìgbà kan tàbí òmíràn rí kí irú ẹni bẹ́ẹ̀ yára lọ ṣe àtúnṣe bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ó lè máa gùn lórí ilẹ̀ ayé torí pé ọlọ́run wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó bá lè pẹ́ lórí ilẹ̀ bákan náà àwọn tí wọ́n bá fẹ́ láti ṣe àṣeyọrí láyé wọn wọn kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ ènìyàn ẹ jẹ́ ká wo àpẹẹrẹ ti àwọn ọmọ àwọn wòlíì wọ̀nyí wọ́n tọ̀ Èlíṣà lọ wọ́n sì sọ fún wípé àwọn ń fẹ́ ibi tí ó gbòòrò ju ibi tí àwọn wà lọ láti máa gbé wọn kò kàn lọ sọ fún un wípé wòlíì o ó ṣàmọ̀ pé a ti ń sìn ọ́ tipẹ́tipẹ́ bí púpọ̀ nínú yín ṣe ń sọ nínú ilé ìjọsìn lónìí ṣé o kò rò pé ó yẹ kí o ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún wa báyìí kí o ti kọ́ ilé fún wa tàbí kí o ti gbé wa lọ sí ipò tí ó jù báyìí lọ èyí ni wípé ní àfikún iṣẹ́ sí tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ọmọ wòlíì a rí pé àwọn ọmọ wòlíì wọ̀nyí wọ́n ṣe tán láti ṣe iṣẹ́ gidigidi nítorí ohun tí wọ́n ń fẹ́ náà gẹ́gẹ́ bí a ti kà nínú ẹ̀kọ́ wa wípé wọ́n ṣetán láti lọ ké igi láti fi kọ́ ibi tí ó tóbi fún ara wọn. lónìí olùfẹ́ àfojúsùn àwọn ènìyàn nínú ilé ìjọsìn lórí owó ọrẹ àti ìdámẹ́wàá náà ni ó máa ń wà wọ́n á sì máa sọ fún ìránṣẹ́ ọlọ́run wọn wípé kí ó pèsè tàbí kí ó ra ohun tí wọ́n bá ń fẹ́ fún wọn dípò pé kí wọ́n fi ọwọ́ ara wọn lọ ṣiṣẹ́ làálàá fún ohunkóhun tí ọkàn wọn bá ń fẹ́ mo gbàdúrà pé Olúwa yóò ran ìwà tèmi lọ́wọ́ láti ṣe èyí tí ó tọ́ tí ó sì mú kí ìlérí Ọlọ́run kí ó bá lè ṣẹ nínú ayé wa ní orúkọ Jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti Ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí agolo ibi tí a kó ìbùkún mi sí nínú kí ó fọ́ nípa iná ní orúkọ Jésù. àdúrà kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ìwà ìkà àwọn ìkà ènìyàn lòdì sí ayé mi kí ó pa wọ́n run ní orúkọ Jésù. àdúrà kẹta olúwa o ẹ jọ̀wọ́ ẹ fún mi ní àwọn àlùyọ ojú ìṣerere ìgbéga ire àti ìfòróróyàn irú èyí tí kò wọ́pọ̀ ní orúkọ Jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí òní mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ olùfẹ́ wípé Ọlọ́run yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti mú gbogbo ẹ̀mí ìgbéraga àti ẹ̀mí mo tó báyìí dà báyìí kúrò nínú ayé rẹ kí o sì lè máa ṣe ohun tí yóò wu ọlọ́run nígbà gbogbo ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yìí bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o sì di alábòkún fún nípa rẹ̀ tí o sì fẹ́ láti darapọ̀ mọ́ wa bá jọ́sìn ní ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off eric moore road surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn alákọ̀ọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ nígbà tí ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ gbàdúrà pé bí o ti ń pinnu àti darapọ̀ mọ́ àánú èkéyìí sìn ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu ọwọ́ agbára rẹ̀ yóò fi ṣèyanu nínú ayé rẹ̀ ìgbé ayé rẹ̀ kì yóò sì rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kìsìlúwà wa àmín góòlù fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.